إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف ألوم الله أطر الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج لري دلقوا لتنو ترى عمدة الأحكام èyí tí a ń gbé ẹ̀wò òun náà ni ọ̀rọ̀ nípa àwẹ̀ gbígbà an anas bin malik radiyallahu anhu qal látọ̀dọ̀ anas ọmọ malik kọlọ̀mbà kọba ayọ́nu sí ó ní qala rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alayhi wa sallam sọ pé tasaharu fa inna fi sahuri baraka ẹ máa jẹ sáré torí pé albarka ń bẹ nínú ìmáa jẹ sáré gẹ́gẹ́ bí definition tó ń pè ní asawum àbí asiyam ta ṣàlàyé fúnra wa ipe náà ni pé kí èèyàn kóra dúró níbi jíjẹ múmu ìbẹ́ ẹlẹ́tọ́ èèyàn ní àṣepọ̀ látìgbà tí alfajari tó bá ti yọ títí dìgbà tí ilé iṣu pẹ̀lú àníyàn pé yẹn fẹ́ súnmọ́ ọlọ́run ọba eléyìí ni tí a ń pè ní asáwò nínú islam adẹ̀ṣàlàyé fúnra wa ìpélára nǹkan tó pàtàkì òun náà ni ká tún kóra dúró níbi nǹkan tó ṣe wípé ọlọ́run ọba ṣe léwọ̀ àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léwọ̀ gẹ́gẹ́ bí anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí n tó sọ ipe ìtànpè ní sáwùmù gangan òun náà ni asáwùmù àni rọ́fàsì wàláhùwì kéèyàn kóra dúró níbi sọkúsọ àti ìṣekúṣe anabiwa muhammad sallallahu alaihi wasallam ó so eléyìí láti lè sọ pàtàkì ìkóra dúró níbi ìsọkúsọ ìṣekúṣe ìwàkíwà bó tiẹ̀ jẹ́ wípé tábánikà define tó ń jẹ́ asọ́ọ̀mù gẹ́gẹ́ èyí tá ń tú sí àwẹ̀ á ní kéèyàn mọ́ jẹ kó mọ́ mu kó mọ́ bẹ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ láṣepọ̀ pẹ̀lá níyẹn pa afẹ́ fi súnmọ́ ọlọ́run ọba ṣùgbọ́n pàtàkì púpọ̀ náà kakora dúró níbi àwọn ìsọkúsọ àti ìṣekúṣe eléyìí ó dà gẹ́gẹ́ bí tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó ní laysal miskin bihada tawaf alladhi tarudduhu lukumatu àwọn lukumatan kò ń ṣe miskin lẹni tó wá ń ba yín tó ń tọrọ nǹkan tó ṣe pé tẹ ẹ bá ti fún olókèlè kan òkèlè méjì yóò kúrò wájú yín innama miskin alẹ́dí la yẹ́ṣidò ghina yòghní wàhálà yutafattanu lahu fayutasọ̀dákọ̀ àlèyìí anábi ní miskin lẹni tó ṣe wípé in tó ń rí òtó bẹ́ẹ̀ làwọn èèyàn ò mọ́ ipẹ́ ni yìí ò ní dépò pé wọ́n wá ṣe ìtọrẹ àánú fún anábi ní miskin gẹ́gẹ́ nìyẹn ẹni tó ṣe wípé àti wá bá àwọn èèyàn kó lòun ní pírọ́blẹ́mù kan a máa tì í lójú ṣùgbọ́n ẹni tó ní pírọ́blẹ́mù ni anábi ní miskin gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n ẹni tó wá bá yín mo ní problem ebi ń pa mí tẹ fún ní nǹkan ànábì níyẹn gangan ṣe miskin bó tiẹ̀ jẹ́ pé ní èdè lárúbáwá miskin wọ́n ń pè é ṣùgbọ́n ẹni tá a pè ní miskin gan ònìyẹn bẹ́ẹ̀ náà lẹni tá a pè lẹni tí ń gbààwẹ̀ gan òun lẹni tó ṣe wípé ó kóra dúró ń bi ìsọkúsọ ìṣekúṣe ní àfikún wípé kò jẹun kò mu kò bẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ láṣepọ̀ nítorí kó fẹ́ súnmọ́ ọlọ́run ọba ló jẹ́ pé gẹ́gẹ́ bí n ta sọ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ ń pa àwẹ̀ àwẹ̀ irú àwẹ̀ tí wọ́n fẹ́ ká gbà léléyìí kó mọ̀ jẹ́ pé àìjẹun àìmu àìbẹ́ ẹlẹ́tọ̀ ẹni láṣepọ̀ nìkan kakora dúró bí àwọn ìsọkúsọ àwọn nǹkan tó jẹ́ nǹkan haramu ká tún jìnà sí eléyìí ni tí anábì muhammad sallallahu alayhi wa sallam sọ náà rẹ̀ rẹ̀ ipe innama siyam ani rọ́fàsí wàláhùí àwẹ̀ gangan ni ká kóra dúró ń bi ìsọkúsọ àti ìṣekúṣe kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó gba ìjọsìn nìkọ̀ọ̀kan wa òjíṣẹ́ ọlọ́mọ wa ń sọ fún wa ń bí báyìí ó ní tasaharu ẹ̀yin mùmìnì ẹgbìyànjú àti máa jẹ sàárì sahur òun ni oúnjẹ tí àwọn èèyàn máa ń jẹ ní ìparí ooru eléyìí ni wọ́n ń pè ní asahur as torí pé oúnjẹ yìí wọ́n yọ láti ara asahar òun ni ọwọ́ ìparí ooru àsìkò tó ṣe pé wọ́n máa ń pè wọn àkọ́pé òun ni wọ́n pè ní sahar lànàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ló fi ń sọ nú ọ̀rọ̀ ẹ̀kan ó inna bilalan yu azinu bilail ooru ni bilalu máa ń pèrún fọkúlù wa ṣọ́ọ̀bù èyí ẹ máa jẹ lọ ẹ máa mú lọ hatta yu azina ibn ummi maktum tí a pèrún kejì é pèrún ẹni tí a mọ̀ sí ibn ummi maktum tó ń bá pèrún ìgbà ẹ ní ẹkúra dùn bí jíjẹ àti múmu oúnjẹ tá à ń jẹ ní ìparí òru yẹn òun ni wọ́n ń pè ní asahara ẹlòmíì máa ń rò pé tá máa ní èèyàn jẹ sahur ìtumọ̀ ẹ̀ ni pé ká gbóúnjẹ ràbàtà síwájú ká máa jẹ́ kò túmọ̀ sí káṣà wá nkankan fi sí ẹnu ní àsìkò gbayẹ òun ni wọ́n ń pè ní àtàsáhùr kan ń pè ní ẹ̀jẹ̀ sáàrì lójúṣẹ́ ọlọ́ọ̀bá muhammad sallallahu sọ wípé tasaharu ẹ̀jẹ̀ sáàrì wàláwò jùrọ̀ àti minalma kódà kó ṣe wípé a sip of water lẹ́mu ẹ̀kan ra mú gé omi kan ẹni tó mu gẹ́ omi kan ní ìparí òru síwájú kan tó pèrún àṣùbá gangan irú èèyàn bí a sáré so kò dìgbà tó ṣe wípé ó bá tó jóúnjẹ rabata ká tó sọ wípé ó jẹ sáré ká ṣàfi nǹkan kan sí ẹnu ní ìparí òru kódà kó ṣe wípé ń tá jẹ kò ju wípé a kàn mu omi gẹ́ẹ̀ kan lọ èyí náà tó ní sáré torí pé islam ẹ̀sìn ètò ni ẹlòmíì tó bá jẹun nírú àsìkò bẹ́ẹ̀ ó lè mọ́ gẹ́tì ààrẹ ìgbà yẹn gan la yóò wá gbó dáadáa ẹlòmíì á ní òun tóun kọ́kọ́ ra fi nǹkan sẹ́nu òun ni ṣẹ̀rí à ní provision fún èèyàn bẹ́ẹ̀ ẹlòmíì dẹni tó ń wò bá ti jẹun ràbàtàntì ẹ̀ yóò fẹ́ lè para ẹ̀ tó bá di ọwọ́ ọ̀sán àyè wà fóun náà jẹun kò tẹ́rẹ̀ lọ́rùn ó kàn jẹ́ pé ó ní àsìkò tí ó jẹun jì ni oúnjẹ tán ní ká jẹ́ yìí òun náà ń pè ní asahur anabiwa muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé alibarika ń bẹ́ńbẹ́ lára alibarika tó ń bẹ́ńbẹ́ òun ni pé alibarika ń bẹ́ńbẹ́ fún ara wa bákan náà alibarika tún bẹ́ńbẹ́ pẹ̀lú wípé ọlọ́wọ́n ọba àti àwọn màláìka rẹ̀ wọ́n máa ń ṣàdúrà fún àwọn tó bá ń ṣe anabiwa muhammad sallallahu alaihi wa sallam sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasahirin ọlọ́run ọba àti àwọn màláìka rẹ̀ wọ́n a máa ṣàdúà wọ́n a máa ṣe sọ̀láàtù fún àwọn tí wọ́n ń jẹ sàárì ọlọ́run ọba àti àwọn màláìka rẹ̀ wọ́n a máa ṣe sọ̀láàtù fún àwọn tí wọ́n ń jẹ sàárì lànàbíwá Muhammad sallallahu alaihi wa sallam ló fi encourage wa láti máa ṣe léyìí eléyìí ló fà á tó jẹ́ pé àwọn sahaba ridwanullahi alayhim wọn sábà fẹ́ máa jẹ sàárìyé ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam ní ìgbà míì ó lè má jẹ sàárì tó ṣe pé a máa practice nkankan tí àwọn àfáà máa pè ní wisol oníkáṣe bí ọjọ́ mélòó kankan máa jẹ nkankan rárá àwọn sàábẹ̀rẹ̀ máa fẹ́ kọ́ṣe rẹ̀ àwọn kan náà àwọn sahaba radwanullah alayhim àwọn náà wá wò pé ànábì ò kí ń jẹ nǹkan kan nígbà míì àwọn náà fẹ́ ṣe táwọn náà ò ní jẹ nǹkan ànábì wa ń sọ fún wọn pé ẹ jẹ nǹkan ẹ jẹ nǹkan ẹ má jẹ sáré wọ́n ṣáà wò pé ah, ìbánábì náà ń ṣe káwọn náà máa ṣe ní Ramadan kan ànábì sallallahu alaihi ṣe bí ọjọ́ mélòó kan tí ó jẹ nǹkan kan kò sínú bẹ́ẹ̀ ni kò tún jẹ sáré náà kò pẹ́ sígbà yẹn náà wá rí oṣù anabi sallallahu alaihi wasallam wa ni ma balu rijalin yuwasilun kí ló fa táwọn èèyàn kan ò jẹ sàárì tẹ́ ṣínú innakum lastun kamithli ẹ̀ẹ̀dà gẹ́gẹ́ bí èmi ẹ̀ẹ̀dà gẹ́gẹ́ bí èmi muhammad sallallahu alaihi wasallam òdíṣẹ́ ọlọ́wọ́ bá wá ní amọ̀wọ̀lá mo fọlọ́wọ́ bá búra laumá dẹ̀lì ẹ̀ṣàr ká ní pé oṣù ṣì continue bó ṣe continue yẹn ni làwa salt wisọ́ọ̀lá ní ìbámọ́ gbà wẹ̀ lọ́lọ́ láì ṣínú láì túnú hátà yádáa ẹlmúta na ta àmúkọ̀hún àwọn tó fẹ́ ṣàṣejù tún èfàṣejù e wọn lẹ́ olóhùn ò bá mọ́ gbà wẹ̀ lọ túnú láì ṣínú tí àwọn tó fẹ́ ṣe àṣejù èfi e àṣejù wọn lẹ́ náà ṣíyàn lè gbà àwẹ̀ láì jẹ sáàrì ó lè gbà á láì jẹ sáàrì ṣùgbọ́n anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó encourage àwa fún ni pé ká máa jẹ sáàrì ṣùgbọ́n òun gbà mí ó lè má jẹ sáàrì ló fi sọ́nà ọ̀rọ̀ ẹ̀mí ó ní ní lásìtù kayatikum èmi ò dá gẹ́gẹ́ bí èmi ni àbítu yùtọ̀rímù ni rọ́bì wọ̀yẹ̀sìkì ni èmi ọlọ́wọ́n ọba mi a mọ fún mi lóúnjẹ ẹ̀mí jẹ bákan náà a mọ fún mi lómi ẹ̀mí mu tó ṣe pé kò lè yé ẹ̀yìn so tẹ bá wo pé anamisa lásán ṣe bí ọjọ́ mélòó kan kò jẹ́ sáré bẹ́ẹ̀ ni kò túnú ẹ mọ́ farawé mi ṣùgbọ́n àwọn sàhábà rẹ̀ tó wọ́n la àlè àwọn kan nú wọn wọ́n wo pé kò ṣáà lè koko mọ́ àwọn lórí ẹ̀ àwọn náà fẹ́ fi jọ́ ló fi padà wá sọ ọ̀rọ̀ yẹ ìpele àwọn máa dẹ̀lẹ́ ṣáà ká ní pé oṣù kọ́ntínú bó ṣe ń kọ́ntínú lọ ni làwọn asọ́tù ìsọ́lá mi bá gbàwẹ̀ ní gbígbà tó yẹ pé mi ní ṣínú bẹ́ẹ̀ ni mi ní jẹ́ sáré hátà yádà ẹlmúta àmìkú na tààmúkọ̀hùn tí wọ́n yẹn kọ́lẹ́jì wa ká yẹn nẹ́fílà lóru ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí àṣejù ń bẹ̀ náà ẹni tó mọ̀ pé agbára òun ò gbé nǹkan nù nẹ́fílà ó lọ́ ṣàfarawé tó bá para lọ kankan mí ń bẹ́ ààrẹ ni kó bléèmù kó má bléèmù ẹ̀sìn àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn lé wa lórí wọn ti ṣàlàyé àwọn nǹkan tán ẹnkọ́rẹ́jì wa láti ṣe kí n kálukú mú bí agbára rẹ bá ṣe mọ́ ń bẹ́ẹ̀ òun ló fa nínú àwọn nǹkan tá ti kà fúnra wa sẹ́yìn sàábé lóbìnrin tó ta okùn sínú mọ́ṣáláṣí tó lóun fi yẹn náfìlà lóru so that okùn tó ń ta yìí ó so mọ́ rẹ̀ tó bá di wípé orun fẹ́ mọ́ kún okùn yẹn yóò fa padà tó bá di pó ń tó anẹ́bọ̀wà muhammad sallásán wọn mọ́ṣáláṣí orí okùn yìí ó ní bóòrí tẹ́lẹ̀ ṣe jẹ́ wọ́n ní zainab ló dé mọ́bẹ́ torí báyìí báyìí báyìí báyìí anabi sallallahu alaihi wasallam ni hulluhu etu okuna li yusalli ahadukum nashata ẹni tí ó bá kírun tó bá nafila nu yi kó yan nafila gba tó bá lókun fa idha fatara falyarkud tó bá di wípé ó ti rẹ̀ ngba tó yan nafila kó lọ sùn kó lọ torí pé kíni ẹ̀sìn kò fi ààyè àṣejù kò fi ààyè ìlé gbogbo ẹni tó bá ń lé níbi nǹkan tẹ́sí òmúlé irú èèyàn bẹ́ẹ̀ sìn ó dáadáa ni ọlọ́run ọbó dáadáa rú èèyàn bẹ́ẹ̀ kò ní sí ládá fún èèyàn bẹ́ẹ̀ ìjẹníyà ni ó tún máa bẹ fún lórí pé kí ni ó ṣe ilé koko sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó encourage àwọn mùsùlùmí ìpè ká máa jẹ sáàrí bó bá ṣe wá rọrùn fún kálukú ẹni tó ṣe pé yóò jẹ oúnjẹ púpọ̀ ni ó lè jẹ ẹni tó ṣe pé oúnjẹ díẹ̀ ni ó jẹ ó lè jẹ ẹni tó ṣe pómi lásán lòun ó mu ó lè mu ṣùgbọ́n ká má jẹ nǹkan kan eléyìí ò dáa tó bó tiẹ̀ jẹ́ pẹ́ni tí ò bá jẹ nǹkan kò ń ṣe pé kò láwẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó ṣì láwẹ̀ sẹlòmíà ní à mi jẹ́ sàárì ìgbà tí mi ti jẹ́ sàárì yẹn òun náà ló fa tí mi fi gbà wẹ̀ rárá òwò gbà wẹ̀ náà ni kódà kó o jẹ sàárì bó ṣe pé ń pàtó jí àlùfájàrí ti yọ àsìkò tí ó lè jẹ́ sàárì ti lọ òógbà àwẹ̀ yẹn náà ni tó bá fẹ́ yíwọ́ tí ó fa nǹkan mi ò lè nǹkan jẹun tó túmọ̀ sí pé kí ni òó mọ̀ san àwẹ̀ padà ṣùgbọ́n pé àmì ah, ilé finú mi ṣeré mi nígbà àwẹ̀ lónìí nígbà tí mo ti jẹ́ sàárì rárá ó gbọ́dọ̀ gbà náà ni tó wá di nǹkan tó ṣe pé kò ṣe bí ẹ̀ tó bá dọwọ́ san èèyàn lè wá wá nǹkan jẹ torí wípé àti gbẹ ẹ̀mí là ó pàtàkì púpọ̀ náà ṣùgbọ́n kájẹ sàárì nǹkan tó dáa ni ṣùgbọ́n tá a bá ṣe kò ń ṣe ọ̀ràn yẹn kò túmọ̀ sí pé a ní àwẹ̀ an anas bin malik rọ́dí aláwọ̀ anhu látọ̀dọ̀ anas ọmọ malik ọlọ́ọ̀bá kó bá ayọ́nu sí an zaid bin sabit látọ̀dọ̀ zaid ọmọ sabit sàbí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní ẹnì kejì iná radiyallahu anhuma kọlọ́ọ̀bà kó bá yọrù sí àwọn méjèèjì qal ó sọ báyìí pé tasaharna ma'a rasulillahi sallallahu alaihi wa sallam zaidi ní ohun àtàwọn sàábé kan àwọn jẹ sàárì lọ́dọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa thumma qama ila salah lẹ́yìn gbàtà parí sàárì anabi sallallahu alaihi wasallam dìde láti lọ kírun àṣùbà qala anas anas wa ń béèrè lọ́wọ́ zayd qultu li zayd ó ní mo sọ fún zayd kam kana bayna al-adhani wa sahur àsìkò tí wọ́n ṣe ìkọ́mà bí àsìkò tí wọ́n pèrún bí ìṣẹ́jú mélòó ló ń bẹ láàrin méjèèjì qala qadru khamsina àyà ó ní láàrin àsìkò tá a kírun àti àsìkò tá a jẹ sàárì that is àsìkò tí wọ́n ṣe ìkọ́mọ̀ àbí àsìkò tí wọ́n pèrún nǹkan bí àsìkò tó tó ka fifty verses òun ló ń bẹ láàrin méjèèjì so ló jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam a tètè máa kírun rẹ̀ so láfi máa ń fi táìmù lẹ́ẹ̀ láàrin ìgbà tán bá pèrú àti àsìkò tí a ṣe ìkọ́mà ní táìmù tí ó tó àwọn èèyàn láti lè fi ṣàlùwàlá láti lè fi prepare torí pé irun méjì tá máa ń pè irun àkọ́kọ́ tá bá pè anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé irun yẹn sàábé tí máa pè ó máa fi ń jí àwọn èèyàn ni ẹni tó sùn kó lè bá jí tí ó bá tí ké wítúrú rẹ̀ kó lè kí bákanáà ẹni tó ṣe pé ó bá fẹ́ gbáwẹ̀ kó náà lè fi opportunity yẹn sáré jẹ sáré ṣíwájú kan tó pe èrùn ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n bè lọ sàábé yìí pé sáré tẹ́ jẹ́ àti irun tán pé bí àsìkò mélòó ń bẹ́ńbẹ́ ó ní bí àsìkò tí wọ́n lè fi ka fifty verses àsìkò tí yóò fi ka 50 verses fún ẹni tó ṣe wípé ó bá yára ó lè jẹ́ bí ìṣẹ́jú mẹ́wàá fún ẹni tó ń bá slow ó lè jẹ́ nǹkan bí ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún tó ló jẹ́ pé láàrin bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún òun ni àsìkò tí wọ́n jẹ sàárì lẹ́yìn ìgbà yẹn ni wọ́n pe èrún bákan náà tó wọ́n máa jẹ́ pé wọ́n á ṣe kọ́mọ̀ náà òun náà máa súnmọ́ bẹ́ẹ̀ oníkalára àwọn sàábí anábíwá muhammad sallallahu alaihi wa sallam sa'al bin sa'ad radiyallahu anhu gẹ́gẹ́ bí alimam bukhari ṣe gbà wá ó ní kúntù àtàsàhárù fi hàlì mo máa ń jẹ sàárì lọ́dọ̀ àwọn fámìlì mi that is nílé rẹ̀ ó ní súnmọ̀tàkùnù sùràátìyàn udrika sujú dama rasul sallallahu alaihi wa sallam ó ní sàárì yẹ máa tètè jẹ́ débi pé ìgbà tí màá bá yẹ dé mọ́ṣáláṣí at least màá bá ànábì muhammad sallallahu alaihi wasallam sallam lórí ìforíkanlẹ̀ tó túmọ̀ sí wípé àwọn èèyàn ń gbà míì wọn á pẹ́ láti jẹ jẹ sáré kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé sáré jíjẹ nǹkan tó pàtàkì púpọ̀ ni tabarẹ̀ wo ń ti ọlọ́wọ́n bá sọ fún wa náà ọlọ́ni wọ̀kúlù wọ̀ṣọ́rábù ẹ máa jẹ ẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyad min al khaytil aswad min al fajr títí tí funfun èyọ sí yín níbi dúdú sánmà ìmọ́lẹ̀ funfun tí èyàn sí yín níbi dúdú ojú sánmà ìgbà ẹlẹ́ ma jẹlẹ́ ma mú tí èyàn sí yín ló jẹ́ pé àsìkò tí a mọ́ fi jẹ ta mọ́ fi stọ́pù sàárì ó pọ̀ ju àsìkò tá a fi kírun lọ àsìkò tí ò bá sí àwẹ̀ rọmọdán ta wọ́n tètè mọ́ kírun ṣùgbọ́n àsìkò tí wọ́n bá fẹ́ gbáwẹ̀ wọn òun tún wọn lọ lára díẹ̀ torí kí àwọn èèyàn kí wọ́n lè jẹ sáàrí dáadáa àti pé ń tọ́lọ́wọ́ bá sọ fún wa náà ni pé àtáyàtà bá yíyànà títí èèyàn sí yín tí èkílẹ̀ dáadáa sí yín òun kẹ́ ẹ máa fi máa jẹ sáàrí so ló fi jẹ́ pé àwọn sàábẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam wọn a máa lọ́ra jẹ sáré wọn a máa yára sínú tó bá ti di wípé òórùn wọ̀ gbàrà báyìí wọn ó sínú ṣùgbọ́n sáré jíjẹ wọn a máa lọ́ra láti jẹ sáré wọn eléyìí òun ni nǹkan tí anas rọ̀dọ̀láwọ̀ ànú tí ó ń tọ́ka sí ana aishata wa ummi salamata radiyallahu anhuma látọ̀dọ̀ ìyàwó aisha àti ummu salama àwọn méjèèjì ìyàwó anábíwá muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n kọ́lọ̀ ọba kó bá ayọ́nu sí àwọn méjèèjì anna rasulallah sallallahu alayhi wa sallam kana yudriku alfajr wa huwa junubu min ahli thumma yaktasil wa yasum ó ní òjíṣẹ́ ọlọ́run ìgbà míì kánà yudiriku alfajro ó lè jẹ́ pé alùfájàrí ó yọ ìyẹn àsìkò tán máa fi pèrún láti lọ kírun ìyẹn ìrún ẹlẹ́ẹ̀kejì tó ṣe pé òun náà ni àsìkò tó yẹ kí àwọn èèyàn stop oúnjẹ jíjẹ ó ní ìgbà míì àsìkò yóò wọlé bá anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam wa wọ́n júnú tí anábìdẹ̀ṣì ní jẹ́nẹ́bà lára wọn ló fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wa kò ń ṣe nǹkan ilé kókó ẹlòmí àwọ̀ pé tó bá ti dé inú àsìkò rọmọdán báyẹn òun gbọ́dọ̀ súnmóbìnrin mọ́ kódà yóò lè kókó lórí rẹ̀ débi wípé ẹni tó bá ń súnmọ́yàwó ní òru ramadan a ní kílẹ̀ tó ń ṣe kíní sí ẹ̀ lè bẹ̀rù ọlọ́wọ́ ṣe bóṣù kan náà ni irú èèyàn bẹ́ẹ̀ ọpọlọ ẹ̀ ló fi ń sọ̀rọ̀ yẹn kò ń ṣe tẹ́sìn gbé kalẹ̀ ọlọ́wọ́n ọba tó dá wa tó ní ẹ̀sìn islam in tó sọ náà ni pé fal'ana bá ṣòro hónà láti sin lọ ẹlẹ́mà báwọn ìyàwó yín láṣepọ̀ wàbtàgù kátàbà láhùlákùm in tí ọlọ́wọ́n ọba kọkalẹ̀ fún yín ní orí orí ọmọ ẹ̀mà wa wọ̀kúlù ẹ̀ṣrábù ẹ̀mà jẹ́ ẹ̀mà mú hatta yatabayyana lakumul khaytul abyad min khaytil aswad min al-fajr títí tí funfun eyo se yin níbi dúdú awu pa níbi dúdú ojú sánmà kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé islam fi ìgbàláyé lẹ̀ fún ìbá obìnrin láṣepọ̀ ní òru ramadan ọ̀sán nìkan òun ni eléyìí ló jẹ́ èèwọ̀ ara ìgbà àwẹ̀ ní ká má ba obìnrin wa láṣepọ̀ ní ọ̀sán Ramadan ṣùgbọ́n ní òru Ramadan a ní opportunity sí eléyìí títí alfajari èyọ títí alfajari èyọ ẹni tó ṣe pé ńgbà tó jẹ sàárì tán àsìkò tún wá wà ó wá sọ fún ìyàwó rẹ̀ pé òun fẹ́ súnmọ́ ìyàwó gbọ́dọ̀ sọ yí pé ah, ó yẹ kẹ́ ẹ pásíkò Ramadan la wa eléyà a lè ṣerú eléyìí àbí ẹ ti ẹ̀ ṣe sùúrù rárá ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó yọ̀nda eléyìí òun ló fàtí ìyàwó Aisha radiyallahu anha fi sọ pé anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ìgbà míì wọ́n pèrò àṣùbá ìrún àṣùbá tó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ jẹ mọ́ ẹ gbọ́dọ̀ mu mọ́ ẹ dẹ̀ ó ti ní jẹ́nẹ́bà lára síwájú kan tó pèrú ẹ lẹ́yìn ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ prepare fún pé kí ni kí òun lọ kírun sùkáwá wo wípé tí n bá ní jẹ́nẹ́bà lára tí wọ́n fi wá pèrú ṣé màá láwẹ̀ báyìí torí pé mi mọ́ n tí àdífì fi ń rinlẹ̀ fún wa tí ìyàwó aṣááfẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ òun ni pé ó gbé jẹ́nẹ́bà wọ àsìkò tí wọ́n pè òun àṣùbá kò túmọ̀ sí wípé o láwẹ̀ mọ́ èyí tí ó túmọ̀ sí pé o láwẹ̀ mọ́ onílẹ́yìn ìgbà tí wọ́n ti pe ìrun àṣùbá sí àsìkò tó yẹ kán pé sí èèyàn sì wá lọ súnmọ́ obìnrin lẹ́yìn ìgbà yẹn irú èèyàn bẹ́ẹ̀ ó ti jẹ ìtanràn tá a padà máa ṣàlàyé fúnra wa ṣùgbọ́n ẹni tó ṣe pé ó ń bó obìnrin ẹ̀ láṣepọ̀ bẹ́ẹ̀ ló gbọ́tán pèrún ó wá jáwọ́ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ̀ lópin ìgbà ṣe pé kí ni ó ti dúró ó kóra dúró níbi nǹkan yẹn nígbà tó ti gbọ́ pé kí ni wọ́n pèrún torí pé ẹni tó ń pèrún òun wo ìhàn alifájàrì ìgbà tó náà dẹ̀ ti gbọ́ ó kóra dúró níbi eléyìí so irú èèyàn bẹ́ẹ̀ ní tí ó kàn ṣe náà ni pé kó lọ wẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò affect àwẹ̀ rẹ̀ so láti lè sọ fún wa wípé tí a bá fi lè bára wa lóni tó ní jẹ́nàbà lára tí alùfájà rí dẹ̀ ti yọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ eléyìí ni ẹ̀kọ́ tí ìyàwó aisha rọ̀jọ̀láwọ̀ anha tó fẹ́ kọ́ wa ń bíbáyé muhammad sallallahu sallam ó jẹ́ni tó ṣe yí pé lẹ́ni tó ní jẹ́nẹ́bà lára fún ma yẹtẹ́sìn lẹ́yìn náà nàbí sọ̀rọ̀ lásán yóò wà lọ́wẹ̀ wọ̀yà súnwùm yóò dẹ̀ gbà àwẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n bí tí problem wà oníkàbọ̀ obìnrin ní àṣepọ̀ lẹ́yìn ìgbà tí alfajari ti yọ àbí lọ́wọ́ ọ̀sán àbí lọ́wọ́ alẹ́ eléyìí ni tó jẹ́ problem an abi urera ta rọ́dí allahu anhu anna nabiya sallallahu alaihi wasallam qala láti ọ̀dọ̀ abu orira kọlọ̀ ọba kó bá ayọ́nú sí ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ wípé mẹ́nà síyà gbogbo ẹni tó bá fi lè gbàgbé wọ̀wọ̀ sọ imun tó dẹ̀ ń bẹ nú àwẹ̀ fa ákàlà ó wà lọ jẹun àwòṣẹ́ rí àbótí ẹ lọ́mú nǹkan fàlìutí ma sọ́ọ́máwú kíró èèyàn bẹ́ẹ̀ kó kọ̀m̀plìtì àwẹ̀ rẹ̀ kó máa bá àwẹ̀ rẹ̀ lọ fa ìnàmà àtàmàhùn lọ́hùn wàsàkọ́ọ̀ ọlọ́wọ́n ọba ló fún mú òun ló dẹ̀ fún jẹ àwẹ̀ rẹ̀ tí bàjẹ́ eléyìí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam sọ nítorí pé ẹlòmí lè fíìlì wípé tóun bá lọ gbàgbé jẹun nígbà tó ń gbáwẹ̀ since tó ṣe wípé wọ́n láà gbọ́dọ̀ jẹ àgbọ́dọ̀ mú ni òun ti wá lọ gbàgbé jẹun òun gbàgbé mú ó túmọ̀ sí pé àwẹ̀ òun ti bàjẹ́ nu àwọn àfẹ́sìn ní àwẹ̀rẹ̀ ò bàjẹ́ gẹ́gẹ́ bí tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé kò mọ̀ọ́mà lọ jẹun tó jẹ ó gbàgbé ni ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala tó ṣe lọ́rọ̀ yẹ fún un láti gba àwẹ̀ òun náà ló tún ṣe lẹ́tọ̀ fún tó jẹ lókùn ìgbà tí ó bá mọ̀ọ́mà jẹ́ ó ti gbàgbé pò ń gbá àwẹ̀ ni ó ti jẹ́ tán kó tó rántí òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi fàlẹ́ yóò ti ń ma àwẹ̀ rẹ̀ yẹ kó kọ̀m̀plìtì ẹ̀ kó gbà kó máa bá a lọ fàyínàmà àtọ̀hámàhù lọ́hùn ọ̀sọ̀kọ́ ọlọ́run ọba ló fún un lóúnjẹ tó jẹjẹ òun ló fún un lí tó mumu kó má banújẹ́ kó dẹ̀ má mi kàn lórí wípé ṣóun láwẹ̀ àbóhùn ò láwẹ̀ ó sì láwẹ̀ eléyìí anábíwá muhammad sallallahu alaihi wa sallam fi kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé ẹlòmí àwò pé ah, ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nánu kábẹ̀sì tó máa jẹun lọ àmọ́ gbàǹgbà ẹni tí ó bá fi bẹ́ẹ̀ ní kàkún fún kíní tiẹ̀ ẹlòmídẹ̀ ní ó lè torí ẹ̀sọ́ rẹ̀ sínú ìbànújẹ́ pé ah ìbànújẹ́ ó ti bò mí báyìí àbí ó fòkàn ti ṣẹlẹ̀ sí mi mo lọ jẹun nínú ramadan ẹ̀sìn tó bá ṣe pé kò mọ̀ọ́mọ̀ jẹ́ ó gbàgbé ni ọlọ́run ọba ló ṣe okùnfà bí ó ṣe jẹ́ yẹn kó sì máa gba àwẹ̀ rẹ̀ lọ ṣùgbọ́n bí tí pọ́blẹ́mù wà òun lẹni tó mọ̀ọ́mọ̀ jẹun ní ọ̀sán ramadan eléyìí ni problem ẹni tó mọ̀ọ́mọ̀ mú ní ọ̀sán ramadan eléyìí ló jẹ́ problem ṣùgbọ́n ni tó gbàgbé ẹ̀sìn ti solution fún nípa kókó máa bá àwẹ̀ rẹ̀ lọ àwọn èèyàn máa béèrè wípé ẹni tó gbàgbé lọ súnmọ́yàwó rẹ̀ ńkọ́ torí pé tí wọ́n dárúkọ bíbáyìí òun lẹ́yìn tó ṣe wípé ó bá fi lè gbàgbé nígbà tó ń gbáwẹ̀ tó wá lọ jẹ tó lọ mú ẹni tó gbàgbé tóun náà lọ súnmọ́yàwó rẹ̀ ń kọ́ àwọn afẹ́sìn kan wo wípé eléyìí ò possible torí pé kí ni tóun bá tiẹ̀ gbàgbé ipò ń bá wẹ̀ ṣéyàwó náà tún gbàgbé ni ó yẹ kí ẹ̀kan lè rántí inú àwọn méjèèjì ṣùgbọ́n àwọn èèyàn kan ní àwọn àfá ipé kí ní nǹkan tó bá possibility ẹ̀ dànù àwọn méjì lè ti gbà ipá ń bẹnu àwẹ̀ ṣùgbọ́n wọ́n láwọn alam ká ló rọrùn wípé àbálòká ló pọ́síbù bẹ́ẹ̀ ipa méjì gbàgbé ìdájọ́ kan náà ni ó mọ ẹbẹ̀ fáwọn náà ọlọ́run ọba ló ṣe rọrùn fún àwọn méjèèjì láti lè bára wọn ní àṣepọ̀ ní àsìkò gbà yẹn kán máa gba àwọn yẹn lọ eléyìí wàláwà alam òun ló tẹ́wọ̀n jù nípa pé àwọ̀ ẹ̀wọ̀n ò tí ì bàjẹ́ torí pé wọn ò máa mọ̀ ṣe torí pé wọn ò máa mọ̀ ṣe ṣùgbọ́n tó bá máa mọ̀ ṣe eléyìí ni a tún máa kà fúnra wa pẹ̀lú ogun ọlọ́wọ́n bá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tó bá máa ma ṣe ìtanràn wọn ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá máa ma jẹun tó máa ma mu ìtanràn wọn ló ń bẹ fúnru èèyàn bẹ́ẹ̀ eléyìí ẹni tí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó sọ nípa ẹni tó ṣe pé ó máa ma jẹun àbí ó máa ma mu irú èèyàn bẹ́ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam n tó sọ lórí ẹ̀ kò ń ṣe nǹkan tó ṣe wípé ó clear wa eléyìí ni tí àwọn àfẹ́sì kan fi sọ wípé ìdájọ́ tó ń bẹ fún ẹni tó máa mà láṣepọ̀ tánàbí sọ náà ni yóò máa bẹ fún èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àsìkò àní lè mú hadithi ẹni tó máa máa bá àyàwó rẹ̀ ní àṣepọ̀ ní ọ̀sán ramadan àní lè mú wá torí àsìkò ṣùgbọ́n ṣé ìdájọ́ kan náà ló bẹ fún ẹni tó máa máa jẹun àti ẹni tí ó máa mọ̀ mu eléyìí gẹ́gẹ́ bí n ta sọ wípé kò sí nǹkan tó clear lórí rẹ̀ làwọn afẹ́sì míì fi sọ wípé ẹni tó wá máa mọ̀ jẹun nínú ramadan àbó máa mọ̀ mu nínú ramadan ìpérú èèyàn bẹ́ẹ̀ kò ní san padà ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ọba torí pé kí ni àrí tẹ́kìsì pé kó san padà ẹni tá a rí pé kó ń san padà òun lẹni tó ṣe kó gbàgbé ṣe ẹni tó gbàgbé ṣe irú èèyàn bẹ́ẹ̀ a ní kò sọ ṣùgbọ́n ẹni tó ṣe pé ó máa mọ́ irú èèyàn bẹ́ẹ̀ ààrí tẹ́kìsì wípé kò san padà làwọn àfáà mi fi sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni kó kún fún ìbẹ́ lọ́wọ́ ọba lórí nǹkan tí ó ṣe yẹn ṣùgbọ́n àwọn míì ni yóò san padà ni eléyìí òun ni tí ó àwọn àfáà tí wọ́n dúró lé lórí ṣùgbọ́n pẹ̀lú ogun ọlọ́wọ́ ọba àtùmọ̀ tẹ̀síwájú tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìtàbára sọ iná kọlọ́ba kójú kúlù fún ẹnì kọ̀ọ̀kan وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك